ọ̀rọ̀ tí ò bá gba ẹ̀gbin kò lè kú bọ̀rọ̀ alágbẹ̀dẹ tó lórí lójú kan ṣoṣo ó ní ohun tó fẹ́ fà á yọ ojú kan. mo sọ fún ẹ pé mo fẹ́ lọ sí sálọ̀nù náà. sálọ̀nù ni wọ́n ti ń bọ̀ sálọ̀nù ni wọ́n ti ń bọ̀ ló pẹ́ tó yìí ló pẹ́ báyìí. Um, èrò pọ̀ I had to wait for my turn. èrò pọ̀ you had to wait for your turn. okay yóò kí ló dé tó rìn ò jáde tó lè wọṣọ o ṣáà láì kó máa flaunt ara ẹ sá káwọn èèyàn máa rí pé john fresh ọkùnrin lè máa lé ẹ kiri àbí. babe please stop can't you just trust me for once. trust kémi trust ẹ obìnrin ó o? Ìfẹ́ rẹ̀ o. Ìfẹ́ What did you just do? ò ń gbóhùn ara mi i've been telling you relationship tí bàtí stress cooking kí ń last o wàá kọ̀ fún ẹ̀ lápá tẹ́sán ok. wo ẹ kí n sọ fún ẹ ẹ kí n sọ fún ẹ sórí ọjọ́ tí mo bá ká nǹkan tí ò ṣe tèmi tí mo bá kà mọ́ ẹ lábẹ́ àbí tí mo gbóòórùn tó yàtọ̀ sí tèmi tí mo gbóòórùn ẹ lára ẹ tí mo bá papọ̀ tí òjò tèmi lára ẹ eré ló máa pè tí ò bá ṣọ́ra àfàìmọ̀ kó máa já kùtùkùtù ewúrẹ́ ilé kò mọ iyì ọdẹ àgùntàn ilé kò mọ iyì ọdẹ ẹni jogún ẹ̀wù o ò lè mọ iyì agbádá òjò òkùnrin tó fẹ́ para ẹni tó. Fẹ́mi. Ìwọ. Kí ló ń ṣe mẹ́rin? Mo ní tí mo kéjì ní. Fẹ́mi kọ́. Wọ́n wà lẹ́yìn kúlẹ̀ wọ́n kaṣọ. Lóde, ẹ jẹ́ pé wọ́n ló tún kaṣọ. Àwọn náà ní kí n clean kitchen pé àwọn Oh, okay ìyá máa ń ṣiṣẹ́ sùn sọ mo ti sọ fún yín láì mọ̀ ìgbẹ́ mọ̀ tilẹ̀kùn kíchìn ní ìtẹ́ máa ń dáná ẹni kì í máa tilẹ̀kùn. gbogbo eruku wọn máa wọnú ilé ọmọ. ṣe ìgbà yín ṣílẹ̀kùn kíchìn sílẹ̀ ọmọ ọjọ́. What is your problem? I am fine, I'm fine, you are okay. Kí ló tó gbé mi ní lásìkò yìí náà? Mo ní very good time, seriously. Ilé mi mo wà, ìyàwó mi dé wà lára àwọn. Go to ṣe lè kó bá mi náà. Fine, see. I will see you tomorrow and we'll talk about everything. Is that it? All right, look at it. Hold on, hold Um, uh-huh. Oh, you're èmọ̀lúkú tún pẹ́bẹ́ ń pẹ́bẹ́ òṣìrò bó tó fẹ́ dín yanyan olójú kan kàkà kó ìyá náà. máa rẹ lọ́la. of course of course rosie. are you sure. we are trust me she. gbà ó ṣé tó bá ń lọ bí iṣẹ́ náà tó bá ń bọ̀. Hmm, let's make it tí mo bá ti ń padà bọ̀ láti ibi iṣẹ́ i think that's better. okay so when you come tomorrow we'll talk better. of course. all right. kan lagi sudah. Hmm. Aduh, aduh, aduh. Tapi you cheating. so you good, huh? Are you too thick here? Yeah. wọ́n náà àwọn òṣòwò kan ni ọ̀rẹ́ ó dẹ̀ ń wò mí rò. sorry èmi ò ń gbé ọ̀rọ̀ obìnrin sọ́kàn báyìí sórí àwọn obìnrin wa yìí díẹ̀ nu wọn ló ṣe é pọ́nlé o understand so tó bá gbé obìnrin tó gbé sórí bed fúnra rẹ̀ gangan ló máa yí bọ́lẹ̀ so kí wàá là ń sọ̀rọ̀ nípa ẹ̀. ọmọ tí mo ti plan pé láti fẹ́ báwo ni so okay. ẹ dé mẹ. ẹ má bínú one serious traffic dèrò that ìdíkà Yeah. lè jẹ́ kí n pẹ́ ẹ̀ tẹ́ ẹ̀ sí wàhálà ni àwa náà ti jókòó àti ń ṣe fàájì kí ọ̀gán tó dé ń sìn. <laughs> Gbénga kí ló ń ṣẹlẹ̀ ojú ẹ̀ yóò what's happening. Um, ọ̀rẹ́ inú pàdé wa ò dùn. kí ló dé kí ló ṣẹlẹ̀. Um, fiancé ẹ̀ Bọ́láńlé òun ló kápẹ́ lọ́kùnrin mi. mo gbé with another man. another man. lọ́mọ tá à ń sọ pé a fẹ́ lọ dọ̀bálẹ̀ ńlẹ̀ wọn anytime soon. àbúrò òòrùn ayé mi ló dé sí. ẹ dúró nù lórí burúkú nìyí inú àwọn obìnrin wa yìí o. ṣẹ́rì oh. <laughs> ẹ̀yin ní ọ̀rọ̀ obìnrin jọ lójú kí ni nǹkan tá ò tí ì rírí kí là á tí ì rírí obìnrin tá a ti ń sọ yìí kò ṣáà ń ṣe pé o ti fẹ́ sílé o ì fẹ́ sílé àìmọye ìyàwó tó ti fẹ́ ní ṣùlọ́kà tó ti gbé sílé tó ń ṣèrànù jù nǹkan tíyàwó ẹ̀ ṣe yìí lọ ok ṣé kí n tún gist ni ní last week ní eré àmì bẹ̀ yẹn ni máa ń kọ́ káyàwó ẹ̀ pẹ̀lú small boy kan tó ń fẹ́ ládùúgbò ṣó mọ̀ nǹkan tó funny jù guy yìí a máa pariwo àti bí n pé àti bí n pé àti àṣàwọn méjì ń fẹ́ra wọn. no hold on make i get you well the small boy ó máa ń pa àǹtí yẹn láǹtí àǹtí wọ́n dẹ̀ ń ṣe. so tún fẹ́ gbọ́ tó bá ń sọ̀rọ̀ màá màá màá màá ló máa ń lò. pẹ̀lú màá yẹn náà ó ń ṣe. tó ń ṣiṣẹ́ gidi lórí àǹtí so kí wàá là ń sọ. So wo o ní láti gbé kúrò lọ́kàn kò tó nǹkan kan bọ́ síta kò wóbìnrin kò bá àwọn ọmọ ṣe wàá fẹ́ yàwó sílé ah, mi ò rí o kí ló dé. àìdè hmm? àìdè. Ah. ẹ wo ẹni tí ó bá gbé ọ̀rọ̀ obìnrin sọ́kàn ó ṣetán àti parí nìyẹn o so ẹ gbé gbogbo kíní ká discuss nǹkan mi kí ló fẹ́ mu. no ma worry mo mo wa okay mo wa okay. mo okay. barman. no no no no no worry o no worry i dey okay jẹ́ kí n bọ́rẹ̀ mi kẹ́dùn òun náà wà nínú problem. jerry ẹni tó bá gbé ọ̀rọ̀ obìnrin kan sọ́kàn sí i ó ṣetán àti parẹ́ ni o ah. as i dey so i no trust any girl even ìyàwó mi ti mo gbé sílé gan mo trust them. small boy yẹn máa ń sọ màmá màá ó dẹ̀ ẹ́. kódà ẹ kò gẹ́ẹ̀tì ẹ kò gẹ́ẹ̀tì lọ́sọ̀ọ́sọ. wàá wàá kí òní jẹun gbẹni irú kwẹsọ sí wo ló ń bí mi yẹn ń bọ́ ló ti ń bọ̀. ibiṣẹ́ wọn ti ń bọ̀. ibiṣẹ́ ni wọ́n ti ń bọ̀ ó wá gbóni ní to seven látìgbà tó ti kúrò níbiṣẹ́. baby mo sọ fún ẹ pé traffic heavy you called me and I explained. traffic òṣìwò ló ẹbí ṣé mi ò mọ bí iṣẹ́ sí lé ní kí ló ní tó máa ń parọ́ òṣì náà ó mọ̀ nǹkan the truth is padà síbi tó ti ń bọ̀ kò sọ́nà ó lè wọlé o. ọ̀rọ̀ yà bí mi. má fi ń bọ́rẹ̀ ọ̀rọ̀ yà bí mi ju ẹ lójú lẹ́yìn. wọlé stop. ó lè wọlé ọkọ̀ tọrẹ ẹni mo ti tilẹ̀ máa jọ ẹ lójú. There is nothing to explain. Padà síbi tó ti ń bọ̀. Ìbíṣẹ́ ló ti ń bọ̀. Ẹ padà síbẹ̀ wọn ní bẹ́ẹ̀ níbẹ̀. O ò lè wọnú bí mo wá jọ lójú. Ojú sẹ́jọ́ ti wọ sílẹ̀kùn fún un. Ìdí tó lé ọlọ́run. Inú nǹkan wà bẹ́ẹ̀. Ṣé ẹ gbádùn? Ẹ ẹ̀ dẹ̀ fẹ́ dààmú ẹ fẹ́ pàgà kó kàn yín ah, ẹ dìde. ẹ dìde tẹ ẹ ṣe ìbánu sá ẹ jojo sí. ìfẹ́ rẹ̀ o ìfẹ́ rẹ̀ o ìfẹ́ this one na ṣe kì í ṣe láti fresh. One million dollar dandan ni ọkùnrin tó ń gbé ní next street tẹ́jọ́ máa ń pera yín ránṣẹ́ wọ́n sábà lo máa àǹtí fún ẹ yìí. why about him kí ló ṣẹlẹ̀. ìfẹ́rẹ́ yín méjèèjì pọ̀ mọ́. why what happened ṣó ṣe ẹ ni. tó máa bèrè mi ní ìbéèrè òṣì mo ní mo fẹ́rẹ́ yín méjèèjì pọ̀ mọ́ ah, nǹkan tí mo fẹ́ nìyẹn ẹ máa máa pera yín ní bọ̀dá àǹtí òṣì nìyẹn títí tẹ máa máa fi mẹ́rù ilẹ̀ fúnra yín kò ní sẹ́ni tó máa mọ̀ àǹtí náà ni mi ò fẹ́. kò sí wàhálà. deal i'm here. kẹ́mi sọ́ọ́lá kẹ́mi sọ́ọ́lá ọ̀pọ̀ sọ́sọ́ bí owó níwá tútù bí àdàmà onínú rẹ̀ ọlọ́mọ rẹ̀ ìrọ́jú lọ́la yẹn. ṣé ọláwálé mi náà ni ó sọ wípé ó wu gbogbo wa tó tó yìí níbo ló ti rí gbogbo èyí tó ṣe ta ló ba lọ́wọ́ ẹ̀ irú rẹ́dẹ̀rẹ́dà wo nìyẹn owú jíjẹ èwo nìyẹn tó fẹ́ parẹ́ síjọba lọ́rùn ọwọ́ ọ̀tá ló tiẹ̀ fẹ́ sọ fún mi pé òun ti bá rú ẹ̀ nù bàbá òwúrú ẹ̀ níwà tó fi sílẹ̀ ọlọ́run wò kí ló dé. mọ́mì tó bá bá mi nínú ọ́fíìsì á lù mí tí n bá gbégbá á ní mi ò mọ́ gbé tí n bá gbé àwa ní òun ò fẹ́ ẹ wo ojoojúmọ́ wàhálà ni bí ogun bí ogun bí wàhálà ni wálé kọ̀ máa ń fà nulẹ̀ ó mọ̀ máa embarrass mi ní anytime. ó ti dà kò sí wàhálà ẹsẹ̀ mi ló máa kọ́ wọnú ilé tó bá dé ohun tó fà tó fi ń ṣe bẹ́ẹ̀ á ṣàlàyé fún mi. mọ́mì ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ má sọ fún o mo máa yọ sọ fún yín ni. tẹ bá sọ fún un hmm kó tẹ́ gbọ́dọ̀ mọ̀ pé mo sọ fún yín o. kó má gbọ́ pé o sọ fún un. àbí ó ká nǹkan kan mú ẹ lọ́wọ́ bí ìwà tí ìyàwó ilé ò gbọ́dọ̀ wù bóyá o ṣe mọ̀nàmọ́ná kan. ẹ ràn mọ́ àǹtí mo ti gbé kaná ẹ wà lọ yẹ̀ mọ́mí mo bọ̀ ẹ jẹ́ kí n lọ. Mm-hmm. ṣé ó ká ìwà burúkú tí ò dáa kan mọ́ ẹ lọ́wọ́ tíyàwó ilé ò gbọ́dọ̀ wù ní wà bóyá o ṣe bákan àbí kí ni. rárá mà ẹ lè béèrè lọ́wọ́ ẹ kó káàkiri kan mọ́ mi lọ́wọ́. kí n béèrè lọ́wọ́ ẹ. bẹ́ẹ̀ ni mà. ìdá kò ní ṣe balẹ̀. wàá. fẹ́ gbé ìgbìmọ̀ àdé ọ̀dà olóòjẹun ṣé bó ṣe pè mí lánàá báyìí mo máa wá sí ìpàdé ni mo ti sáré lọ sọ́jà nàta tí mo ra gbogbo nǹkan mo kú sí ẹ̀kọ́ mo wá sí omi ọbẹ̀ kan sí kò sí nǹkan tí ò sí wọn mo pa wọn wà bẹ́ẹ̀ ògúfe wà bẹ́ẹ̀ pọ̀nmọ́ wà ṣàkí wà níbẹ̀ ògúnfẹ̀ kan. ó ó ó ó ti tán ó ti tó the truth is òun ni ọkọ ló bá mi i'm suspect. mo suspect pé àwọn guys tí ń wá ẹ wá sínú ilé ìtọ́jú wa ká inú ilé. Yeah. No, seriously. Àwọn guys bíi ti báwo? yes mo suspect pé àwọn boys ń wá ìwá sínú ilé. Kọ́láwálé túrẹ̀ lọ́kàn balẹ̀ ìyẹn ò lè ṣẹlẹ̀ láyé jọ́ tó yọ ọlọ́run kí ni mo fẹ́ sọ yìí kó sọnù lọ́wọ́ mi tí mo tún wà kí ni nǹkan tí mo tún fẹ́ tọ́lọ́run ò ṣe fún mi you give me everything you give me joy and happiness gbogbo nǹkan tí mo bá nídìí pátápátá ló ń ṣe fún mi ó kàn jẹ́ pé nǹkan ẹ̀kọ́ tó lè lò kí n ṣe fún mi. ẹnìkan náà ó máa ń ṣe mí ju kí n máa wà pẹ̀lú ẹ̀rín gbogbo ìgbà ìdè kí kàyéfì. You know that is not possible. I'm a married man. Oyè bá ṣe lè jọ máa múlẹ̀ fúnra wa náà láti ń ṣe. Lè máa make sure pé mò ń dọ́gbọ́n sí fún ẹ̀ dáadáa. Nínú kò sí time náà ni màá ti create time màá wádìí màá wá múlẹ̀ màá ṣarajọ màá ṣe gbogbo ẹ̀ náà tó padà sí ilé àwọn tilé náà tún mú un bẹ́ẹ̀. Kò easy man really bá ṣe lè jọ máa ṣeré o. well ṣàfihàn lọ́kàn balẹ̀ ṣé kí ẹ gbogbo eléyìí tó ń sọ̀rọ̀ kò sí nǹkan tó jọ. ok mo ti gbọ́ títí ẹ èmi kàn jẹ́ kó mọ̀ ni pé tí mo bá ká ẹ ní ọkùnrin mọ́ bí dágbé gbogbo nǹkan tí mo sọ I am so gonna come in down. really? yeah really. <laughs> Got it. Um, are you are you serious? and their children. ẹ̀yin ìwé you are gonna gun him down. sure. Emma, when wọ ẹni sorrow, be any bí ẹni pé oníbọn jọ́sọ̀ oníbọn tó lè fi pààyàn ni. Ah. títí Titi. òfin mi ṣeré ọlọ́mù oníbọn i'm telling you yẹn ṣọ́ọ̀kẹ́ kí n bọ́ bọ́bù sẹ́ sórí ìbọn more money. máa anything fún ẹni tí mo bá ká mọ́ ẹni tí mo bá ká mọ́ ó yàtọ̀ sí ìbọn tí mo máa one ẹ́ tábàjọ wà ẹ gbà mí kí ni tèmi ṣé o fẹ́ yìn mí náà níbọn. ah máa yẹn bọ̀ kí ló ṣe bí tí mo nílé yẹn bọ̀ ṣé mo crazy ni máa yẹn gidi ni o. ìwọ fẹ́ yìn mí bọ̀ mm-hmm. ó da èmi láàyè ta ìbọn tí o lè wọlé sí mi lára. <laughs> mo fọ́ fàyẹ tẹ wọn bí ayẹ tẹ ẹ dá kó ní baba kó gbé ní kó lóun ò ní ní ó yá yẹmí wo mo kàn kàn <laughs> Ọlọ́run. Ah, ṣé pé k forty seven. ṣé pariwa. kò ní ṣe ju owó. màmá jẹ́ kójú máa tì mí ni. <laughs> ẹ̀bùn fọkàn ìmọ̀lá ọ̀làwàlẹ̀ tó tún yọ ọ̀lọ́ ṣògùn wáyé. ẹ nígbà tí òun ṣe oúnjẹ ọ̀jọ́ kí ló dé ó ti láìkì nǹkan dúdú jù ìgbà tó kọ́kọ́ débi báyìí you did like two rounds. And I'm sure when you get home tonight, you're still going to do more. fishing fishing. Ah, Don't you get tired? Tired? Tired of ìfaladùn? Ah. ah, Ọlọ́run ní kí tèmi rí bẹ́ẹ̀ má stress ààrẹ, èmi máa yìn ẹ́ gan ni. Nìṣó ah. lókè yẹn yìn mọ̀ mẹ́. Well, well, well, hmm. um, I'm not in the mood. Ah, you're not in the mood? Yes. Lọ́rọ́ wáyé. I'm not, I'm not, I'm not. You okay? Okay. But. Ààrẹ ló sọ gírì. Stop that. Ààrẹ ti sẹ́ gírì. Níjọ́ lókè. Níjọ́ lókè. Ìwọ. I'm not in the mood. Àti staircase ni màá ti yẹ o. Wait, wait, wait. Okay, okay, okay. Do you know Do you know Let me get something. What do you want to get? I want to get something. What do you want I want to get well, after this round, man. No, let's get something. Really after this round? Please, Babe. Hmm? I'm tired. Really? Tired? Don't an you. Really? Ọ̀rẹ́ me náà. You know that she was she. I told you, you know, me and TMD were so busy going from one meeting to another. But I don't know, I even forgot to use spring leave last night to tomorrow, please. Tomorrow. Sure, we'll okay, ṣá. Nítorí wà tí MD ẹ ṣe meeting àbí ẹjọ́ lọ káàkiri, so ìyẹn ló fi máa fi ẹ̀tọ́ tèmi dùn mí. Really? You try to understand. There is nothing to understand because I want you now. Like now. Okay, well, concentrate. I want you now. It's fine. So, what do you mean? You're going to go to Like, the position is fine. That's cool. I'm doing it that way. I like it that way. Hey, ló láyé onísùúrù ló lè check very soon sir. ọ̀dọ̀ md ló wà she soon be out. ọ̀dọ̀ md. ẹ sá. ẹ̀yin ò sí mítìn yẹn. wọn àti md nìkan ló ń ẹ ṣe. babe má bínú jọ mo wá attend sí md what's up. mo wá attend sí md. ọ́fíìsì md ló ti kúrò sí. yeah. Official meeting àbí? Ṣé tí wọ́n bá ń ṣe official meeting náà máa ń tilẹ̀kùn mọ́ra wọn? Kí n dákẹ́, kí n yé ṣe bí wèrè, kí n calm down. Mi ò rò pé orí ẹ pé ṣá. Ṣé o ṣé òpó gbádùn? Kẹ́mi, Kẹ́mi. Mi níbẹ̀ fa wàhálà ń bí. promise ẹ pẹ̀lú ògo Ọlọ́run tó bá délé lé ni ó máa jẹ ìyà mo máa lù ẹ́ gidi ni o ó máa jẹ ìyà èmi ni mo sọ bẹ́ẹ̀. ó mọ̀ mi. wálé. hello. ṣé pé tó bá dé ló máa jẹ gbá gidi. mind your business babe. ìjọ ah. tí o kẹ́kọ̀ọ́ tí ń gbé ní ọ̀sẹ̀ ìṣẹ̀tí kò sùn tó bá ń Wale. Babe. What are you doing? That's my pants. I know. a bit. will bounce Just trying to... Uh, just trying to feel the smell n ti rò pé mo máa gbọ́ òórùn mi tó yàtọ̀ sí tiẹ̀ but this sounds this smells nice it smells like your smell. pants mo ṣe bọ you smelling it bóyá mo bọ́kùnrin ní mm-hmm. àjọṣepọ̀ ọwọ́. jọ mi ọ̀sán dáwọ́rì ẹ ni ọjọ́ tó bá wù mí mo fi pants ẹ ṣe or anything mo pé mo ti sọ fún ẹ pé ọjọ́ tí mo bá ká àpá ọkùnrin mi mọ́ ẹ lára mọ́ àbóhùn mi mọ́ you know what I can do, but this smells nice. It's just you. <laughs> cool, okay? See your normal smell. Get my food, hmm? ẹni jogún ẹ̀wù o, kò lè mọ agbádá. Òjò wúkúrin tó fẹ́ para ah, ẹni tó. Irú ọ̀rọ̀ ọ̀run wo ló sọ lẹ́nu náà? Ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu jáde? ìjọ òun ló bẹ̀rẹ̀ ìwà játijàti rádaràda ẹ́ o dẹ̀ jowú títí títí títí títí o tún gbéra o lọ síbi iṣẹ́ ìyàwó ẹ̀ o lọ kì í mọ́lẹ̀ o nà ń bẹ̀ kí ló dé kí ló ń gbé tó ń gbé. mami mo ti bẹ̀ mo ti bẹ̀ pé kó má bínú. o ti bẹ̀ o ti bẹ̀ ṣú ara ẹ o lọ tọwọ́ ọmọ ẹ báṣọ ibi tó bá ti bù kó fi lọ lẹ̀ mọ́bẹ̀ mi ìgbọ́dọ̀ tó nírú ẹ̀ lọ́wọ́ ẹ mọ́ má jẹ́ bínú sí ẹ o má jẹ́ bínú sí ẹ o gbogbo ohun tó bá rí wípé ìwà tí ò da tó fẹ́ máa wà lọ́dún lọ gbẹ́ ilẹ̀ kó jìn kó dà sínú ẹ̀ kó dẹ̀ lẹ́pa bẹ́ẹ̀ kó máa bá tiẹ̀ lọ. ṣú ààrẹ o ṣú ààrẹ bí mo ṣe sọ fún ẹ má rí pípọ́n ojú mi o má rí pípọ́n ojú mi o wo aya mi ìwọ ni mo máa bẹ̀ má bínú kò jẹ́ tún dánrú ẹ̀ wò mọ́ o ti gbọ́ kò tó bẹ́ẹ̀ ohun tí mo sọ lẹ́nìí mo ti sọ mo ti sọ ó ti tán náà nìyẹn jọ nítorí ọlọ́run mo bẹ̀ẹ́ lórúkọ ọlọ́run má bínú tèmi ni kò wò èmi ni kò wò torí ọlọ́run agbára ọlọ́run abọ́kùnrin àbíró obìnrin àbíyè nínú ilé mi yóò máa darúgbó síbẹ̀ ni mímí kàn ní mí ẹ̀. ẹ ṣe wọn ẹ ṣe gan. ìfẹ́ rẹ̀ ó ìfẹ́ rẹ̀ ó ìrọ̀lẹ́ jọ̀wọ́ jọ̀wọ́. Hello? Hello, Mr. Olólùpẹ́. Ẹ ǹlẹ́ sà, ọkọ Kẹ́mi Adéolú ló ń sọ̀rọ̀. Ẹ ṣé gan. Um, sorry sir, quick one. Ẹ jọ kí ni nǹkan tí ẹ̀yin àti ìyàwó mi dàpọ̀? ọ̀rẹ́ kí lẹjọ́ ń bára yín ṣe tó fi di pé ẹ̀ ń pè five times in a day does it make any sense to you ṣé ẹ̀yin ò níṣẹ́ ni ẹ̀ ní nǹkan tẹ́ fi time yín ṣe kí business stupid business òṣìwò lẹjọ́ ń ṣe papọ̀ abẹ́ta kò mind your own business tó o bá lẹ́lòmí tó lè ṣe business pẹ̀lú kò wá síwájú wá síwájú kò ń ṣe lọ́dọ̀ ìyàwó ti tèmi tó fi di pé ẹ̀ ń pera yín tẹjọ́ ń ṣòṣì kiri jẹ́ kí orí ẹ pé mi ò fi ìyàwó mi ṣeré o mo fìyàwó mi ṣeré mo ya wèrè gan lórí ìyẹn o tí n bá tún gbọ́ àbí tí n bá tún rí any nonsense láàrin ẹ̀yin méjèèjì wà á tẹ́ wà á tún fi àtẹ́tẹ́ dì good day. àǹfààní ṣé kò sí mú gbóhùn ẹwà títà ní. ẹ ṣe é kú ọ̀rọ̀ abẹ́ orí abẹ́ ni lórí kò fẹ́ kán mújà kọjá lórí òun. Bùrọ̀dá jọ̀wọ́jọ̀wọ́ ẹ mà kú ara fún. Èmọ̀lúkú tún pẹ́bẹ́ ń pẹ́bẹ́ òṣùrò bó tó fẹ́ dí yanyan. Òun lójú. Ẹ má bínú sá nítorí Ọlọ́run. Mi ò mọ bó ṣe gẹ̀ẹ́tì nọ́mbà yín. I'm so sorry, sir. Ẹ má bínú sir mi ò bínú you need to hear the way a man àti ọkọ ẹ ṣe ń sọ̀rọ̀ burúkú sí mi i was highly embarrassed in fact ojú ti mi gan ṣùgbọ́n gba mo realize wípé ọkọ ẹni i need to calm down i have to calm down ọlá ẹ ló jẹ o ọlá ẹ ló jẹ. we are sorry sir. ok mi ò bínú ṣùgbọ́n sọ fún ọkọ ẹ kó máa ní sùúrù sùúrù ló ṣe ohun gbogbo ṣé o ti gbọ́ mi. okay sir thank right. you sir. all right ẹ take care ṣe gbọ́. yes sir thank you sir. Thank you, sir. ẹ eh, gbọ́nà kí ló ṣẹlẹ̀ gangan gangan kí ni problem ẹ̀ kí ló ní tọ́kọ ẹ̀ fi ń disgrace ẹni ẹlẹ́ni ṣé o mọ̀ pé ó ń disgrace wọ fún ara ẹ̀ náà ni ah ṣó ti ríṣẹ́ bòmí fún ẹni ṣó fẹ́ gbàjẹ́ lẹ́nu ẹni wọ́n bí tọkọ ò bá ṣe fẹ́ mọ́ ẹ fira yín sílẹ̀ náà kí ló dé kí ni gbogbo ilé kí ni tó dọ̀tí ara ẹ̀ ó lè yọ ring kúrò lọ́wọ́ ẹ̀ ṣé dandan ni dandan ni kò má rí ẹ̀ ni. dear like I can handle it please. Oh, kò tó máa sọ náà nìyẹn ọlọ́run fún ẹ ṣe. Ah, marriage ò ṣe by force o tó bá délẹ̀ tán sí ìwọ ní kọ́kọ́ ló máa gbé màmá bẹ́ẹ̀ rán bẹ́ẹ̀ lónìí ẹ mo dúró mo bẹ̀bẹ̀. kẹ́mi sọ́ọ́lá ọkọ̀ onínúure ọlọ́mọ rẹ ìrọ́jú ló láyé onísùúrù ló ráyé dúpẹ́ lọ́wọ́ ọ̀pọ̀ ní owó bíi téèrè bẹ́ẹ̀ ṣe ń lọ rí tá a bá dọ̀balẹ̀ fà á rárá kò ní wọ́n bì báyìí kí ló mú ẹ tó pẹ́ kó tó ṣí géètì fún mi. mi ò pẹ́ kí n tó ṣí bẹ́ẹ̀ ṣe hàn náà ni mo ṣe wá ṣí géètì fún yín ma. bẹ́ẹ̀ mi ṣe hàn ló ṣe wá ló ṣí géètì I've been there for the past one hour oh ṣí géètì kí ló ń ṣe nulẹ̀ sọ fún mi. I'm sorry ma. You're sorry. Sorry for yourself, idiot. Hold your down from my Wale, Why are tó fi pé Mr. Oyelope? But you know this man is my boss. Ṣé fẹ́ gbọ́ ìjẹ me? Can I share ló ṣe wá? Ẹ̀mí gbogbo ẹ̀rẹ́ sọ̀dọ̀. Olórí you ìka ọ̀sùn wọn ni ṣó You sá. Ṣé kí tó jẹ́ kó kí mi ni ẹ bó ṣe wọlé? Kẹ́mi kí ẹ, mi ò lè kí ẹ. Ẹ̀ẹ́ ìwọ àti máa yẹn sùsù Oh my God. Ah, I know Ha! Oh my God! Àánú ẹ̀dẹ̀ ń ṣe mí. Tèmi ṣọlọ́run. Nítorí anything that belongs to that man tí mo bá ka tí mo bá bá àpá má nìyẹn lára ẹ o máa rò pé o ṣẹ́ ṣòyà ni àgbákùdẹ jókòó jẹ́jẹ́ báyìí ẹ̀dẹ̀ ló ń tọ́ ìdààmú jókòó jẹ́jẹ́ ẹ̀dẹ̀ ló ń tọ́ tí mo bá ká ẹ̀yìn méjèèjì àtàgbákò àti ìdààmú mo máa kó fún yín báyìí bí ẹ̀rù ni ẹ má má jí kiri. last trust issue àgbàyà. èmi ló fọwọ́ rẹ nímú aṣọ tó tight náà ló tún wọ̀ lọ bí iṣẹ́ ṣé mi ò ṣe mistake báyìí ṣé mi ṣe. ìyá máa ń ṣe ẹni sórí ló pè yìí onínú rẹ̀ ọlọ́kọ̀ rẹ̀ ìrọ́jú ló láyé ó ti ẹ̀ ti já farabalẹ̀ ó ti sọ̀rọ̀ ẹ fún mi tóbi máa ń ṣe onígbà ló máa ń kàn obìnrin àti wọn náà lórí burúkú ni ẹ. wọ́n ló mọ̀ ṣò gbádùn ṣá o kàn ń lanu o kàn ń lanu gbàgà o kò ń so ṣe ọ̀rọ̀ lẹ́yìn. <laughs> àwọn olóòtú wọn ò ní sí kí ló dé tó ń jẹ́ káwọn ẹran wọlé. ó sọmọ ẹ jẹ́ fún ni. kí ni kí ni tó ń gbọ̀n kí ló ṣẹlẹ̀. ọkọ mi tí mo sọ fún yín pé mo fẹ́ ṣe next week. Hmm? kí ló sọ náà. ọkọ mi tí mo fẹ́ ṣe wedding pẹ̀lú next week ni àwọn kú yìí olórí burúkú ni ẹ nì ẹ kí ló dé tẹ́ máa ń ṣe bí olóṣì báyìí ẹ má bínú jàre ọkùnrin báwo ló ṣe sọ mi ò mọ̀ pé tí wàá ní pé orúkọ tó pè wọ́n báwo ni bàbá orí ẹ ti yé ẹ ní bàbá orí ẹ ti wọn ní ìwọ wọn kò kúrò síbẹ̀ bàbá ẹ ti ìwọ ayé ẹ bàjẹ́ ayé ẹ bàjẹ́. Ah. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ẹ́ ìwà títa ni ah. what happened to you. ìyá jẹ mí àwọn olè ló attack mi. olè. àwọn olè attack mi o. oh my god ṣé òun bá wọn ági o ni. àwọn fa ẹni tì ní wọ́n lù mí bí bí ẹni lu bàtà ni mí ìrírú ẹ̀rí láyé mi yóò bá wọn fa wàhálà kankan. mọ́tò ẹ̀ kan wọ́n jọ mí lójú wọ́n gba mọ́tò lọ́wọ́ mi wọ́n gba mọ́tò lọ́wọ́ mi bọ̀ wọ́n lù mí wọ́n dẹ̀ gbogbo owó mi lórí kí ni. Let's go to the hospital. No, no, no, no. don't want to go to the hospital? I'm gonna be fine. I just need to meet. Meet tí mo bóyá ètò gbanimọ̀ mi bí bóyá ló gbogbo ẹ̀sẹ̀ mi ò gbádùn ẹ̀. Gbádùn kòkó lára. Okay, let me get you pain relief or something. No, I think I'll just going to the room and go. relax there ó the baby is pọ̀ pony. ìgbàjú tí kan fún mi nu ọba yìí ó ní láti relax ara mi. pẹ̀lẹ́ ẹgbẹ náà let me go bait you easy easy kẹ ṣó lè gbé tẹsán. ó yá ó yá já lọ wẹ̀ gbẹgbẹ. mo máa ń gbé mi lọ́la mo rí bẹ́ẹ̀. pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́. Everything magic when animal is going is a closure. Sorry. Mm. Is you? Sorry, babe. you buy, eh? Sorry, babe. When you down for one, eh? Come on, so come in, I love Kàmé ìsanwó ọ̀tún, kàmé ìsanwó òsì, káwá fẹ̀yìn rìn láti sẹ́yìn dé Èkìtì o. Ẹni tí ò ní ni kò ní ní bẹ́ẹ̀ gangan lórí. Ẹni ṣe nǹkan ìbàjẹ́ ló kíyè sẹ́yìn kúlẹ̀. Abẹ́ orí abẹ́ ni lórí kò fẹ́ kán mú jà kọjá lórí òun dúró dájọ́ wọ́dọ̀ ẹ máa kú ara fún èmọ̀lúkú tó pẹ́bẹ́ ń pẹ́bẹ́ òṣùrò owó tó fẹ́. sórí nígbà tí màá bọ fún ọ̀rẹ́ báyìí hmm, tí mo jẹ gbogbo ayé tó wù mí láti jẹ tán wọn rò pé àkìrí ah, ti dé ohun eh. mi nì ohun <laughs> ah, mi nì. bọ̀bọ́ kan wá jókòó sí kọ́nà àwọn yẹn ti ń mi ó ti ń síjú mi mo grab your copy now mo hàn ni. mo jẹjẹ rí ẹ o kì í dọ́là rẹ bọ́ bá jù wá báyìí gbọ́ngàn kò lè balẹ̀ o máa hàn ni ọ̀rẹ́ mi. lẹ́sẹ̀kẹsẹ̀ mo hàn ni ṣe la lọ bá sáré ṣe sharp sharp gbogbo sáìdẹ̀ la ṣe within short period of time mo la sáré ṣe gbogbo ẹ̀ kọ́mọ́kébé kọ́mọ́kébé nígbà tó kọ́ mi ò dẹ̀ kúkú sí nílé i can't kill myself. but but wait wait Deola yeah. this girl she's married. Mm -hmm. so. Yeah tí kankan bá ṣe just pick your phone and call your husband. etí ò ṣáàdùn ṣe gbogbo nǹkan tó sọ sí pé ọkọ òun ò sí nílé o ṣé kó wàá para ẹ ni. jọ wàá dé ìpọ pé pé nǹkan kan bábà ló ń ṣẹlẹ̀ you guys will just talk on phone now. kò lè pick her phone and call her husband ṣó pẹ́ níbẹ̀ ni. àpẹ́ àpẹ́ mi lè píkì fóònù. it's fine it's fine i have to go home i have to go home. o ò lè change. Ah! o ò lè change kó má lè ṣe fàájì weekend la wà yìí on gist wa lọ́wọ́ ká gbá bíbá yìí ká tiẹ̀ jáde díẹ̀ ká ṣe fàájì tí ẹ ojú ọkọ mi ilé oúnjẹ ọkọ mi ilé oúnjẹ ṣáàfi ṣe mí. o fẹ́ kàn gba ọkọ lọ́wọ́ mi àbí. ta ló fẹ́ gbọ́kọ ẹ. àwọn girls tó wà ń ta yìí. mi ò lè blame ẹ nígbà tèmi náà ṣàkọ́kọ́ mọ rí bẹ́mi náà ṣàṣe ń ṣe ṣóṣóṣó ṣóṣóṣó tẹ́ lọ́kọ mi káàkiri nìyẹn àmọ́ ń sìn yìí tó bá pè mí gbà mí fóun mi lè wọ miss call. bóyá torí pé mi ò dẹ̀ tí ì má rí láàrin yín ṣá èmi mọ. let me take care of my husband so you won't cheat on me thank you. mi ní lè dúró dè yín. èmi gan i'm going home but ní báyìí èmi ò going home gangan. ti ń lọ ó ti fẹ́ fà wálẹ̀ pẹ̀lú àwálẹ̀ lẹ́sẹ̀. in fact jákàwá gan-an mà lè. àwọn àwọn olólè o àwọn olólè o àìsí rẹ̀ n ṣe ìkọlọ́wọ́ ní kíchìn mi ok. kitchen ló wà lẹ wá tilẹ̀kùn mọ́ rí. ẹ mi mọ̀ pé ẹ ń kanlẹ̀kùn because ariwo jẹnẹrétọ̀ yóò jẹ́ kí n gbọ́. ariwo jẹ́ ọkọ mi kọ́. wọ́n wà lókè. sílé kẹ. wọ́n sílé. n bolo lè lọ. Ah, mi mọ ẹ ọ mi mọ ẹ wọn. Ah. okay o ṣe gan. ṣe gan ma ṣe. ẹ bọ sí. this time for where bro. hello hello ọkú sorry o oh. hello Hey, John. Um, jọ̀ọ́ ojú lady yẹn ni mo fẹ́ wò mi ò mọ̀ Uncle. Uncle ẹ kọ̀ sún mo fẹ́ wojú lédì yẹn ni kò ń ṣòun kò ń ṣòun ẹ ṣe ẹ ṣe. kíbi tún ṣe ṣáájú mi àwọn tèmi fara kí wọn kó fífi wọlé ojú mi sí mo wà kára fẹnu dára ní ẹsẹ àgárá ẹ fọ ọmọ ọsẹ ní tọwọ tábà rí wọn street wọn ni mo sọp ní kú òyìnbó lẹsẹ adé ìbò lẹ ẹsẹ aṣẹnu dẹrẹ bí ìjà bẹ tuta fẹ excuse me nigga i'm sorry the flows mi bá weekend okay ẹ láìka wa mọ mc olú ọmọ ẹ láìka. ìjà wa mọ́ Tafa Seto Kúnlé Poli Koko Zaria ò láìka wa mọ́ àwùstélẹ̀ ìjàgàbá Tinubu ọ̀gá ńlá ò láìka wa mọ́ Táyọ̀ ọlọ́ṣẹ́ ikú dẹ́lẹ́tì Ìbáyọ̀ ajẹ́ ò láìka wa mọ́ Jamani Bàfọ̀ apàṣẹ tira. ẹlẹ́yẹ ní ò láìka wa mọ́ Ọlábọ̀rìn pírísípà Bídé Aládò ò láìka wa mọ́. ṣe wà bànà ọjọ́ ta ẹ̀ hundred percent bá ẹ̀ hundred percent bá ẹ̀ hundred percent bá ẹ̀ hundred percent bá ẹ̀ hundred percent bá ẹ̀ hundred percent bá. You are not rocking with the best DJ JP Money. DJ JP Money tó bad gan. bébí ẹ ló ṣì wò ló ń pè ta ni bébí ẹ níbo ni bébí ẹ sọnù sí no kí ni gbogbo òṣì yẹn náà kí ló wá sí ń club by this time. calm down for what man kí ni kí n calm down lé lórí kí ló ń símọ̀ pé ẹ tó gbé kọ́ lẹ. má bínú bóyá fóònù mi ó dà kó wà o ti ya wèrè o ti ya wèrè òṣì ló fẹ́ ṣe òṣì ló fẹ́ ṣe lóbi nǹkan tó ń fọwọ́ bá pò bí ẹ tó sanwó nù. ọ̀gá wa kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé tó ń pariwo mọ́ mi kí ló dé ah, ó dẹ̀ ní sùúrù tí o sọ fún mi pọ̀ ń bọ̀ mi bá tẹ́lẹ̀ ni ah, kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé. Ah. ṣé mi ló ṣe kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé fún ṣé o wà òkè sátítí. ọmọ ní sùúrù fún láìfẹ jàre kí ló ṣẹlẹ̀ you are a married man oh, ó yẹ kó wà lé pẹ̀lú ìyàwó ẹ̀ náà kí ló dé tó ń monitor life. bẹ́ẹ̀ni sọ ọ sáré oṣù ọ̀rọ̀ oṣù ọ̀rọ̀ ló ń bá mi sọ èmi mọ̀ pé mo má rí ìwọ ló bá ṣàlàyé fún mi gbogbo ohun tí mo ná ní ẹ lórí kọ́ na joke. okay i'm sorry. sorry for yourself man sorry for yourself òsì wo ló ń bá mi sọ ah, pẹ̀lú púpọ̀ jẹ́ kọ́kọ́ gbọ́ mi lẹ́nu yẹn inú ẹ̀rù mi kí ló ṣe é. ọ̀gá mo rò pé orí yín burú ṣá ṣé wà ókè ṣá ṣe gbádùn ṣá bẹ́ẹ̀ ni mo sọ èmi lórí mi burú bàwa láì gbogbo ẹnu mi ni mo fi sọ ṣé o mọ̀ mi ṣá gbogbo ẹnu mi rọ́bọ́tọ̀ yìí ni mo fi sọ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé O ah, mọ̀ mi tẹ́lẹ̀ kan tó fẹ́ mi ó mọ̀ pé gbòòrò mi ni mi ó mọ̀ pé confam ìgbọ́ ni mi. ìgbọ́rọ̀ wèrè wọ́n yẹ. ọmọ kò ṣìlẹ̀ dàrẹ́ orí street orí street ló ti fẹ́ mọ́ bí má nìmi la o ṣiri kí ló fọ gbàgbé. ó jà wẹrẹ ni wọn rí ìmọ̀ yẹn tí n bá fi kàn ẹ lẹ́rù. wọ́n bí ẹ da. tí n bá fi kàn ẹ lẹ́yìn ọkọ wọ́n bí ẹ da. wàhálà tí n bá fi kàn ẹ lẹ́yìn ọkọ. wọ́n bí ẹ da. ìyàwó ẹ̀ máa rí ìyàwó ẹ̀ máa rí ẹ ó máa kọ ẹ sẹ́yìn. máa lù ẹ dẹ́sì máa lù ẹ tó máa tún yín ẹ. eré lọ. lábẹ́ tẹ̀ mi. àbẹ́ tẹ̀ mi lórí burúkú o. ìwọ nìkan ló làbẹ́ tẹ̀. o mọ bí tó ń pẹ́ bí ni. ìwọ nìkan ló làbẹ́ tẹ̀. hundred percent. ẹ ṣàlàyé fún mi. hundred percent. etí lèmi pè. etí lèmi pè. ó dà mi ti ẹ̀ ní ìdàtí bẹ̀rẹ̀ ọjọ́. máa jọ ẹ lójú. mi ò ní ìdàtí bẹ̀rẹ̀ ọjọ́ ṣe ti gbọ́ mo ń jayé orí mi lọ́wọ́ mi ò lè jẹ́ kó disturb life mi. ìwọ ń jayé tó ti yí ẹ. ọ̀gá ni mo wá gbé ẹni kò ní sónú mọ́tò. wá gbé ta ni mo jẹ́ díẹ̀ ṣẹ̀lì ni. Ah. àbọ̀lọ́ ìbùkún lélẹ̀ wá gbé ta ni ṣé ó dà fún mi. tó bá ẹ dá má tẹ̀lé mi lọ ní mọ́tò sí. jọ torí olóò ṣé ó dà fún mi ni no tell me ṣé ó dà fún mi ni. omi bóyá mo ọ̀dà fún ẹ. ẹ ṣé mo jẹ́ díẹ̀ ṣẹ̀lì ni. ọ̀gbẹ́ni nìṣó ni mọ́tò. Ah, <laughs> mo máa tẹ láyé mi kẹ̀ níṣẹ́ nu mọ́tò. kí níṣẹ́ nu mọ́tò. níṣẹ́ nu mọ́tò tó. àbí mo ti lọ ni àbí mo ti wọnú mọ́tò ni ó rà pé ò ṣì èrè ọmọ èmi lọ tẹ̀mí la mo ti pẹ́ mi lè fásọ àkọọ́lẹ̀ mi yá gbà yẹn náà títí títí ẹ̀wù sọ́mọdé ní ẹ̀wù títí. Mommy. Hmm. mm ṣe jẹ́ nìyẹn. ó jàre ẹ kú àlejò mi. Ah, ẹ̀rín tẹ wá bẹ̀ wá wò gan-an létí. <coughs> so màá make sure pé nǹkan tá a jọ sọ yẹn pé mo clear so kò ní sí much problem mm. <laughs> you understand. kẹ́mi. ma ṣé kì í ṣe pé ọmọ yóò yìí tí ìjáwọ́ kúrò nínú. No àpọ̀ntí ó yọ kó dá mi lákaná ṣóyì ń ṣe bẹ́ẹ̀ ni. wọ́n ti dínkù mọ́ mi. kí ni tí mo ń ṣe díẹ̀díẹ̀ kí ló bí ẹ kí ló ń sọ. ohun tí mo béèrè náà ló sọ ó ló ń dínkù díẹ̀díẹ̀ ni. mami mami ẹ̀yin lẹ ń bàjẹ́ mami ẹ̀yin lẹ ń bàjẹ́ máa bàjẹ́ mọ́ mi lọ́wọ́ tẹ́ ẹ ní sín bí èmi ni mo máa máa ràn èmi mo máa ṣe bí ìyàwó mi ni mo lè handle ẹ̀ náà ah, ẹ wo nǹkan tó bá filẹ̀ lẹ́nu ewúrẹ́ ń tó. ẹnu ewúrẹ́ ò lè tó eléyìí bẹ́ẹ̀ ni ewúrẹ́ bá débẹ̀ báyìí pọ́ìsì ni aguntàn kan pàápàá àwọn òbí rẹ kó súnmọ́ sàkání ibẹ̀ kí wá ni kí ló dé gan n wà mo ti gbọ́ màmá mi kò ń ṣe mo ní salt road ni mo ṣe ṣe. má pèpè kú pèsè rẹ lára gbogbo ẹ ló ti yé mi ó yé mi náà oríta fi ṣèwé òyì tí kò ń bẹ ó dúró gbagbagbagba síbẹ̀ ni ibẹ̀ ló dúró sí bó fẹsẹ̀ ṣe báyìí tó fẹsẹ̀ tó mo ti mọ ohun tó wí ó yé mi jù bẹ́ẹ̀ lọ wo tó bá ṣáà ti gbá mi láago mò ń bọ̀ nìyẹn. ó ti gbọ́. ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rìn ní tó mọ̀ ní lójú ọ̀pọ̀ ní owó bíi téèyàn. Buyur I'm good, darling. Papa, ṣé o ṣe máa pẹ́ kó tó rán dọ̀kun? No, no, I'm almost done. Thank you, nǹkan ìlú ti ṣe tán. Okay. I'm sorry, mo ní láti take díẹ̀ nínú time ẹ̀. Ṣé o bínú? Ọ̀gá mi, kí ló ṣẹlẹ̀ gbọ́dọ̀? Ọmọ pé mi àti ẹ àti kúrò lọ́rẹ̀ àti dọmọ ọ̀yá. Mi ì dẹ̀ lè rí àwọn nǹkan kan kí n má bàa sọ. So. Mm-hmm. What happened? The <laughs> vessel. I will. I will. Mm. Ṣé be ní You Diola, say whatever she want to say. Over mi ni Okay. Mm. Mo rí ọkọ ẹ̀ ni. Pẹ̀lú obìnrin ló tẹ̀ ọ́. mi. Yeah, I'm wí kí n kì í ṣe pé mò ń try láti sọ fún ẹ bóyá kó o bá wọn jà o mi fẹ́ kó o bá wọn jà but tó bá láwọn kankan tí o kì í ṣe àbá àwọn kankan tí o ṣe right kò try láti adjust ṣó ti yẹ. <laughs> Is it funny? <laughs> My bad, very funny. Really? Wálé. Yes. Ọkọ mi. Mm-hmm. Pẹ̀lú obìnrin mi. Mm. It's not possible. <laughs> Really? No, no, no, possible. You saw my husband in the hotel. It's not possible. My husband loves me. Yo, kí ló will be obìnrin me only. ò What, what does he want? Kí ló will be bá me in the hotel. I'm too sorry. Èyí lè ṣe ọ̀nkú wálé mú náà. A lọ ṣì mú <sighs> Maybe you saw someone else, but that is the truth. You can't see my husband in a hotel kò possible. ẹ̀ẹ́ he loves you babes ṣé ọkùnrin náà ló ń pọ́nlé tó yìí ọkùnrin ò ṣe ẹni téèyàn máa love bí wọ́n ṣe love wọn yìí àti pé ọkọ ẹ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí kò really nífẹ̀ẹ́ tó bó ṣe nífẹ̀ẹ́. you think so. yes. nǹkan tó rò ni. really. yes you said this. Ah. òun ló fi sí mi lọ́wọ́. okay that's your proof right tí o bá love me He won't do this yeah. leave this aside okay. ọkọ mi love me I love really? him you don't you don't know anything about my husband. okay until you accept I'm sorry ọ̀pọ̀ ẹ̀kọ́ ni mo rí okay. Diola yes. má bínú it's not like I'm insulting you but o bí o ṣe ọkọ mi mú. it's fine no no no no no mi bínú I'm fine. Yes. Wale won't cheat on me. Alright, it's fine. Wale, go round up Mama Lole. Let me just wait for you. Hurry. Wálé kọ́. Wálé kọ́ lórí. Wálé kọ́. Ilé ni ọgbọ́n àti ìwà pẹ̀lẹ́ lábílẹ̀ mẹ́rin wọ̀lú. Good, darling. Oúnjẹ you ti ready, right? Almost. Come, come. I'm okay. Mm. Sure. <laughs> Um, You're beautiful. Thank you. My baby is handsome too. Mm, thank you. Kí ló fẹ́ Kemi. Yeah. Kí ló fẹ́ sọ? Ani máa ti was here. àti ẹ̀tẹ́jọ́ ń sọ̀rọ̀ nírọ̀lẹ́. Man. Kòmí àti máa kọ́kọ́. Kẹ́misọ́lá. Sá. Pretense is what I would not take. Man tiwa àti ẹ̀jọ́ ń sọ̀rọ̀ nírọ̀lẹ́ with a with a blue shirt and a white and a black trouser oh oh oh oh idris idris ajọlọ secondary school ni in fact òun ló recognize me mo lọ fún shopping ní shopping mall tó wà very close to the office so what's up. oh okay mo gbogbo ah. máa parọ́ ni. come but baby o oh, sí nbẹ how did you know. kò kún ẹ náà. o ti ní káwọn èèyàn máa ṣọ́ mi àbí. how does that affect the price of common in the market really jọ àwọn tó ní kó máa ṣọ́ mi wọ́n sọ fẹ́ ń pò wọn àtìyàwó ẹ̀ lọ́jọ́ wa. èmi ò béèrè yẹn lọ́wọ́ wọn kò kàn mí. ó dà mo ti ń sọ fẹ́ǹsì òun àtìyàwó ẹ̀ lọ́jọ́ wa ìyàwó ẹ̀ ló gbé wá ṣe shopping. ah you can jealous for Africa do you know why I love you pé òun jealous ẹ̀ eh? òun jẹ́ kí n mọ̀ pé mo wà beautiful because if I'm not beautiful you won't be jealous. ta ló ń fún ẹ ní hope. you na. mo fine. that is why you're jealous in eh? you're jealous for Africa baby. ah. come kiss me Everything dey worry you. <laughs> let <laughs> me check food Joe. I know ṣẹlẹ̀ <laughs> alágbàkọ nǹkan tí ó I'm crazy for ló parọ́ I look parallel. ẹ̀. Thank you. How is it? Roberta, I think I'm so hungry. Oh, really? Okay, sure, your rice. Rice with what? Mm, chicken. Oh, good. That's nice. That will be fine. tó ti yẹri àwọn aṣeré nígbà rẹ̀ ẹ̀dá àti ẹ̀kọ́ pete. excuse me, what is going on here? You guys just came into the house and you're like, okay, did arrest in my own house? Really? Does it make any sense? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Wo um, àlàyé kò fara tiẹ̀ balẹ̀ torí kò yé wọ̀ bó ṣe wà yẹn mi àti àjọ lẹ̀pọ̀ ni ó dẹ̀ náà díìl tàjọ máa ń ṣe ọ̀kadà ti fóònù yẹn so gbogbo ọjà tó wà lọ́wọ́ ẹ̀ gbé lẹ̀ fún wọn. Excuse me do I know you? ṣé èmi àti ẹ̀ṣà ti ríra rí ni? because I don't. I, níwọ àtàwọn wo má ah, ah, ṣe yá máa yà máa o ẹwẹ ah, ẹmú dáadáa. mọ́tò corporate kí ló ń ṣe yín. now madam ṣe rí gbogbo àṣírí tó wà láàrin yín pátápátá ló ti tú o tó má stress ẹ̀ra yín wọ́n ti fún wa láṣẹ láti òkè káwa search everywhere lọ́dọ̀ yín báyìí kò jù bẹ́ẹ̀ lọ. ọ́fíìsà ó yá ìlọsókè. gbogbo ẹ̀rù tó wà lọ́wọ́ ẹ̀kú fún wọn kó tó di kọ́ńsáàtì ẹ ti gbé bẹ́ẹ̀dì yẹn sókè kí ti gbé yẹ báyìí ẹ máa bẹ̀rù. Honestly, baby, I don't know. Àlàyé títí yẹn ò ṣe orúkọ ẹ̀ wàá mú dá so má ṣe ẹni àwọn sìn irú táìmù yìí ó yẹ kó o ti mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ nìyẹn. I don't know him do I know you. Ah, òyìnbó ló ṣe sọ bàbá rẹ̀ ń bi tó yẹ kó ti bá rẹ̀ ń sìn ó yẹ káwọn búlẹ̀tì yẹn náà wà bẹ̀ ṣó ó dájú o amúdá. what guns títí guns. i don't get it. you don't get what. Uh, honestly I, I, i still don't get it. well oh gentleman since tẹ sọ pé ẹlẹlẹlẹ. no no look at me you're, you're getting it wrong explanation ti o yẹ let me just explain to you Only problem ẹni tí ẹnikẹ́ni tí yẹn bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún tẹ bá rí bó ṣe ń sunkún lọ́jọ́ yìí òpìlẹ̀ and condition tó ní mo ṣe bá fi owó kún owó lé ẹ̀ so my coming to check on her is kó má fi ronú parẹ́ kó má lọ parẹ́ dànù that's that's what I did so so it's it's, not like um, there's anything spectacular about it so this is the kind of person you are o de sọ fún mi. gentleman ṣé ní gbogbo tẹ́ ń sọ yẹn àmọ́ ni kò má rìn hàn tẹ́ bá di station ẹnu máa rìn ọfíìsà. èèyàn tí ẹ lè máa sun bí kó má mọ̀ pé bọ́n wà nù lé bí so ẹ kó gbogbo wa. ta ló ń sun bí are you fine. ò ń sun bí ò ń sun bí aláyé ò ń sun bí. èmi sun bí. ẹ wò ẹ ṣe ẹ lè máa kó bọ́ọ̀lù. corporate nǹkan téèyàn yìí mọ̀ jẹun ló fẹ́ kó bá yẹn o dúpẹ́ tẹ́lẹ̀ dá ètè tí kò yọ. ẹ ṣe gan sa ẹ ṣe gan pẹ́ sa. Wale, despite the fact that I've been loyal to you, Otunyo Alenta, I loved you. I trusted you. Kí ló tó fẹ́? Kí n tó lọ síbi iṣẹ́ láàárọ̀, ọmọ dáná fún ẹ. Tí má tún lọ bí iṣẹ́ tí mo dé, despite the fact pé ó máa rẹ mi, má tún dáná fún ẹ. Even lálẹ́ tó bá náà yá, mo máa jẹ ẹ ní kí ló fẹ́ lára obìnrin tí ò sí lára mi wálé I still went ahead to date someone else o tún ṣe o tún gbalẹ̀ fún un look at you. Um, Kemi, ó ti tó ẹ má tún jẹ́ àmàdá obìnrin ẹlẹ́mìí tẹ bá délé ẹ mọ tẹ fẹ́ sọ̀tẹ̀ out lára lára ara you better thank your star. ọlọ́run tó máa yọ ẹ́ ló káwọn guys yẹn kò facebook ń ṣara wọn àti lady friend ẹ̀ tó wà láàrin wọn yẹn ẹ́ wọ́n kọ́ advice ẹ kó jẹ́ kó rí ẹ pé kó rọra máa ṣe kó má torí ìranù kó lọ kó bára ẹ. Hmm? I've learned my lessons. Yeah, better. It's better you learned your lessons. ẹ máa lọ counter they will tell you what to do there and the lady will have to sign for his bill. okay ẹ ṣe gan sa ẹ ṣe gan sa adúpẹ́ náà. about it because even kò ní ṣẹlẹ̀ mọ́ just just give me this last chance please I beg you. oh my god ìwọ lè bẹ̀ Wale? I àṣẹ go to wọ́n ṣe or do you fi ń wò mí look at you I trusted you. Um, see, um, I can't stay. I'm sorry. I'm, see, try and understand what. See, Kemi, Kemi, Kemi. See, see. Okay, such is not going to repeat itself, please. <laughs> no, please. No, no, no, no, no. Please don't do this. Wale, no amount of begging will make me stay in this house. Don't do this. Oh, you want to go and contact uh, Ayanko? You have. No, no, I don't have anything. Go check yourself. So what are you doing? I'm leaving you for good. What are you doing? Come and meet your girlfriend. Kẹ́mi. Kò yọrí ìlọ́wọ́ yọrí nǹkan mi tí wọ́n kẹ́mi. mi ò ṣe fún ẹ jẹ́ mi ò tẹ́ lọ́rùn tó don't touch me leave me alone. mo ló ń gbé ẹrù náà náà relax náà ṣèbí mò ń bẹ̀ ẹ́ ni. leave me alone. ẹ wò ẹ wò má mi ò tiẹ̀ gbà ẹ wà. ẹ kà bàbá ẹwọ ẹ bá mi bẹ̀ ìṣòro kàn déédéé kó ẹrù tó lóhùn lọ. gbogbo nǹkan tí ó yàn fún bẹ́ẹ̀ ni mo ti fi bẹ̀ mo ni mo yẹ sáré pè yín lọ́tàn ó ti dájú ẹ lójú báyìí ẹ nígbà tá a sọ sọ sọ tó lónìí gbọ́ ìwà tinú mi ni màá ṣe òun ló wà nù ẹ o ti dálẹ̀ tán sí agbára ẹ̀ kà mọ́ ẹ mò ń sọ ńgbà náà ó lẹ́nu mi rùn ṣótán ó ti délẹ̀ báyìí ó wá sáré pè mí òun sáré pè mí ó pè mí pé ìjàyà ṣó fẹ́ pa mí ni òun sọ fún mi pé ní bímọ ọ̀ràn kan ló ń pọn yẹn. gbogbo ẹ má dojúrú náà mo ṣe. kẹ́mi ṣé bí mo ti bá àwọn náà sọ̀rọ̀ mo ní kó má bínú ó ti yẹ kó wo tèmi máa ń sọ fún ẹ tèmi ní kó má wò mọ́ lára ó kúkú mọ̀ pé yẹn ni mo wà mi ò gbè lẹ́yìn ẹ̀. mọ́mì Wálé fìyà jẹ mí o Wálé yan ẹlẹ́dàá mi jẹ. ọlọ́run ò ní fìyà jẹ bó tiẹ̀ fìyà jẹ ẹlẹ́dẹ̀ẹ́ òun náà ti rí ẹlẹ́dẹ̀ẹ́ ti fìyà jẹ òun náà òun náà lè sọ ohun tójú òun rí ní police station àbí ṣùgbọ́n mo mọ̀ pé kò jẹ́ tún fi ọṣẹ ẹrú ẹ̀ kó fi wẹ̀ mọ́ àbọ̀ ní citrate. Ah. màá citrate màá mi. màá citrate má bínú ṣo ti gbọ́ torí ọlọ́run ẹ kẹ́rù wọlé nìṣó. ẹ ṣe máa ń sọ̀rọ̀ ká tiẹ̀ tó wọlé ẹ bá mi bẹ̀ kó dá ríǹgì padà sọ́wọ́ ẹ̀ ńṣe ló yọ tó sọ lù láyà ládùúrú ríǹgì. kẹ́mi ah. ò bá má ṣe má dánrú ẹ̀ láṣáwò mọ́ ẹ́ òrùka ṣé o mọ̀ para láìfù ti ẹni ẹni ah, ah. kódà kó má ku ẹrù kó jẹ́ wà tó káàdì kọ́lẹ́ lọ ohun ìní ẹ̀ jọ̀tán bá wá sọ pé nǹkan kan ṣẹlẹ̀ ẹ fẹ́ ṣe kinní kan sí kí ló fẹ́ ṣe kí ló fẹ́ fi púrúfù ohun tó bẹ́ẹ̀ fà òrùka yìí nì obìnrin kóbìnrin tó bá lè yọ òrùka kúrò lọ́wọ́ nínú ilé ọkọ ẹ̀ ah, gbére ni o ṣòkòtò wèrè má ṣe bẹ́ẹ̀ mọ́ o kódà kódà kódà ó yá ó yá ó yá kì í bọ̀ lọ́wọ́ padà. èmi ò yọ tọ̀dọ̀ mi ìwọ dé yọ tọ̀jẹ̀. ẹlẹ́jọ́. náwó tó tọ́ sí jàre ìwọ ló ní nǹkan ẹ̀ ó yá. lọ́jọ́ yẹn ní kinní yẹn máa mi ṣe rántí hmm. kí n fẹ́ da gbogbo ẹ̀ sí ọ. máa rojọ́ hmm. hmm. gbé gbé ẹrù ń ẹrù ẹ̀ ní kóòrù ìṣònú létí ẹ̀ ó jàre ìṣònú. dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ̀ ní lójú ọ̀pọ̀ ní owó bíi téèyàn wà bẹ́ẹ̀ ṣàlàyé rí tá a bọ́dọ̀ balẹ̀ fárára kò ní ká má ga tá a bá dìde àròkì gbóná kó má tutù ó kàn lè pẹ́ ni ilé ọkọ ilé ẹ̀kọ́ ni ọgbọ́n àti ìwà pẹ̀lẹ́ la lè mẹ́rin wọ̀lú. Kẹ́misọ́lá sola, ọ̀pọ̀ sọ́sọ́ bí owó níwà tútù bí àdàbà onínú rẹ̀ ọlọ́kàn rẹ̀ ìrọ́jú ló láyé onísùúrù ló lè ráyé pé Kẹ́misọ́lá Kẹ́misọ́lá ọ̀pọ̀ sọ́sọ́ bí owó níwà tútù bí àdàbà onínú rẹ̀ lọ́kàn oore ìrọ́jú ló láyé onísùúrù ló lè ráyé bẹ́ẹ̀. àtọ̀ tí ò bá gba ẹ̀gbin kò lè kú bọ́rọ̀ alágbẹ̀dẹ tó lóore lójú kan ṣoṣo ó ní ohun tó fẹ́ fà á yọ ojú kan làdá ní tó bá ní méjì ó ti dìdà ẹni egungun lé kó máa rọ́jú dandan bó ti ń rárá ayé bẹ́ẹ̀ ló ń rárá ọ̀run pẹ̀lú sùúrù àti wà pẹ̀lẹ́ ọ̀rọ̀ ayé pé. Kẹ́misọ́lá Kẹ́misọ́lá ọ̀pọ̀ sọ́sọ́ bí owó níwà tútù bí àdàbà onínú ọlọ́mọ rẹ̀ ìrọ́jú ló láyé.